aláròye máa wí o. ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè algeria tunisia morocco ẹ bá wa mú Yahaya Bello tẹ́ ẹ bá rí i o efcc ló sọ bẹ́ẹ̀ yorùbá bọ̀ wọ́n ní ìwàkúwà là ohun tó bá sọnù àti pé bí ẹni à ń pè kò bá tí ì dáhùn ẹni ń pe ni kò ní í dákẹ́ èyí ló dífá fún bí àjọ tó ń gbógun ti ìwà jìbìtì lílù ìkówójẹ ní kòtò ọba àti ìwà àjẹbánu gbogbo nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC ṣe ké gbàjarè sáwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àgbáyé International Police tí wọ́n ń pè ní Interpol láwọn orílẹ̀-èdè Morocco Algeria àti Tunisia pé kí wọ́n wà lójúfò dáadáa báyìí kí wọ́n máa fura kí wọ́n sì máa dọdẹ gómìnà ìpínlẹ̀ Kogi àná ọ̀gbẹ́ni Yàyà Àdósà Bello bóyá wọ́n lè kẹ́fín rẹ̀ tàbí kó sápamọ́ sọ́dọ̀ wọn wọ́n ní kí wọ́n tètè bá wọn fọwọ́ ṣìkún òfin mú un kí wọ́n sì tètè ta àwọn lólobó káwọn lè wàá mú un níbikíbi tó bá wà tàbí kẹ̀ kí wọ́n wọ̀n sọ́kọ̀ padà sí nàìjíríà torí àwọn sì ń wá bàbá náà lójú méjèèjì EFCC ní yàtọ̀ sáwọn orílẹ̀-èdè àríwá áfíríkà mẹ́ta táwọn dárúkọ yìí wọ́n tún fẹ́ káwọn ọlọ́pàá orílẹ̀-èdè Egypt Libya àti Sudan náà wà lójúfò láti bá wọn mú gómìnà tẹ́lẹ̀ rí yìí olófòfó kan níléeṣẹ́ EFCC sọ fáwọn oníròyìn pé láìpẹ́ yìí alága àjọ EFCC ọ̀gbẹ́ni ọlá olúkóyèdè gba orílẹ̀-èdè Singapore sọdá sí Tunisia níbi tó ti bá àwọn oníròyìn àwọn agbófinró àtàwọn aṣojú aláṣẹ ìjọba wọn sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ láti gbégi dínà fún àwọn oníjìbìtì àtàwọn tí wọ́n ń ṣòwò ìjọba báṣubàṣu títí kan àwọn tí wọ́n ń jí owó kó tọ́jú pamọ́ sí àwọn ilẹ̀ òkèèrè níbi àpérò náà ni Olúkóyèdé ti ṣèpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn olórí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àgbáyé ìyẹn àwọn Interpol pé kí wọ́n ṣèrànwọ́ fáwọn lórí Yàyà Bello tí àjọ EFCC ti kéde pé àwọn ń wá ó lẹ́jọ́ jẹ́ lórí àwọn ìwà ìkówójẹ tó wáyé lásìkò ìṣèjọba rẹ̀ nípínlẹ̀ Kogi olóbó náà sọ pé àwọn aláṣẹ interpol ti gbà láti ṣèrànwọ́ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti sọ fáwọn ẹ̀ṣọ́ wọn gbogbo láti wà lójúfò dáadáa nípa ìrìnsí Bello aláròye gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ètò àti ìgbésẹ̀ ló ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́nú ní àjọ EFCC láti fi páńpẹ́ òfin gbé Bello wọ́n ní sísápamọ́ tí Yahaya Bello sápamọ́ jẹ́ ọ̀nà ẹ̀tàn láti má ṣe káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án èyí tí EFCC láwọn ti ṣèwádìí rẹ̀ ẹ̀rí sì wà dáadáa pé ọkùnrin náà lẹ́bọ lẹ́rù ẹ ó rántí pé òbítíbitì owó tí iye rẹ̀ ju bílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà lọ ní EFCC ló pòórá mọ́ Yahaya Bello lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi àná èyí tí wọ́n fi torí ẹ̀ kọ̀wé sí i pé kó yọjú sí wọn àmọ́ tí kò ṣe bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ níṣe lọkùnrin náà gbọ̀nà ẹ̀yìn sá mọ́ àwọn ìṣọ́ EFCC lọ́wọ́ lóṣù karùn-ún ọdún yìí nígbà tí wọ́n wá a lọ láti fi páńpẹ́ ọba gbé e. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online tv.